الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يدع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد لن يقفوا لهم أطراء الكاتب كما ساجوا على النبي صلى الله عليه وسلم أدقوا عليه الصلاة والسلام قريبا وقريبا ní ìbẹ̀síwájú wàlàyọ̀rọ̀ olú ẹlẹ́dàwà subhanahu wa ta'ala aya karùnlélọ́gọ́rùn-ún nínú sórọ́tù Yunus wàhálì orí karùn-ún náà ni àti dákẹ́ olú ẹlẹ́dàwà sọ fún anábì sallallahu alaihi wa sallama lẹ́ni kọ́ gbogbo wa náà lẹ́kọ̀ọ́ ọlọ́ni wa ń aqim wajhaka lid-dini hanifa àti pé láti ìwọ ń tẹ̀ mí kó o dojú rẹ kọ ẹ̀sìn mi ẹ̀sìn tó mọ́ kan gá wala takunanna minal mushrikin ó gbọ́dọ̀ wà lára àwọn ẹlẹ́bọ àwọn abọ́bíbọ̀pẹ̀ àwọn olóòṣà ọlọ́wọ́ àtẹ̀síwájú ọlọ́ni wà látàdọ̀ mìíndù nílà ìmáàlá yàmfà ń kàwà láyà rúrù mọ́pẹ̀ nǹkan mí lẹ́yìn ọlọ́run gbogbo tó ń pè lẹ́yìn ọlọ́wọ́ ọba kò lè ṣe ọ́ láǹfààní ìdílé ìmọ̀wó bá wọn. torí ẹ̀sán gbowó tó ń ní olúwa lẹ́yìn ọlọ́run kò lè ṣe ọ́ láǹfààní kò lè ṣe ìdákòdìrà bá ọ tọ́lọ̀ wà ká tó lọ wọn mọ́. Ọ̀ṣun Òṣogbo tó ń lọ wárí fún lọ́dọọdún kò lè ṣe ọ́ láǹfààní kò sáǹfààní kankan tọ́sùn Òṣogbo fẹ́ ti mú ọ torí ẹ̀ wọ́n sọ pé ah, àwọn ajá bá ń wọ́n wọn máa lọ sọ́dọ̀ rẹ̀ bóyá ló mọ̀ tán ọ̀sùn ọ̀hún náà kò lọ́mọ bí ilé ọkọ lọ́kọ́ wá fọmọ bú ẹni ló bá bínú dòdò ẹ̀dá kò sí ẹni pépò nílá àká yìí tó bá yẹ kó lágbára ni àbí yóò sì dọmọ fúnra rẹ̀ yóò lóyún láàrin wákàtí kan yóò sì di láti bá a fi ṣe sí ọkọ rẹ̀ ṣe ṣe ṣe yẹ̀yẹ́ rẹ̀ kò lọ́mọ bí kò lè sọmọ fúnra rẹ̀ ó wá dòdò ìwọ́ wá lọ bá kó ní ó kọ́ lọ́mọ àbẹ̀ ló bá fún torí ẹ̀ ọ̀sán òṣogbo lọ́mọ kankan ọlọ́mọ yọyọ wá wò olókiri ọlọ́mọ wa ní àwọn ọ̀gá ọlọ́ba tí wọ́n pèsè gbogbo nǹkan fún yàn torí ẹ̀ òkè ìbàdàn tí wọ́n lọ ọjọ́ sí fún tówó lórí sásòrò rẹ kò lè sásòrò rẹ bákan náà kò lè jọ láǹfààní kankan kò sì lè kó nira kankan bá ọ. ẹni tí ń pe jésù lẹ́yìn ọlọ́run ọba jésù lágbára fúnra rẹ̀ òjíṣẹ́ ọlọ́run ọba ní alábẹ́ ìta àlè ìtura ọ̀dọ̀ òun ń pe ọlọ́run ọba nínú àjọ àti èyí ebi wọn náà kà yìí ní olúwa ni olúwa kọ̀ mí sílẹ̀ kò wáyé kó yé wọ pé olúwa tí sá jésù ti ń pè yẹn. ló lẹ́tọ̀ọ́ kó máa pè torí ẹni tó wá fi gbogbo ọjọ́ ayé rẹ̀ jíṣẹ́ báwọn èèyàn náà ni láti mú ọlọ́run ọba láàfin níjọsìn báwọn èèyàn kọ̀ wọ́n kú lágídí wọ́n mú ní òòkà tí wọ́n jọ́sìn fún lẹ́yìn ọlọ́run torí ọlọ́run bá ní má ẹnu nínú àdúrà rẹ o nínú nílà lẹ́yìn ọlọ́run máa láyà ń fa kò sáǹfà ní kàkà tó fẹ́ ti fún ọ jésù ò lè sàǹfààní kankan fún ọ àgbélébù ò lè sàǹfààní kankan fún ọ tàní sàǹfààní fún yàn ọ̀nà ìjọ náà bá wà tàní ká ìṣòro kó fún yàn ọlọ́wọ́n bá wà ọ̀kan tuntun ọlọ́run ọba sí ànábì ayé sáájú pé jésù ti ń pẹ̀lú torí ọlọ́run ọba ẹ̀rọ àwọn subhanahu wa ó ní wàrà sádùn ń dúró nílà má pè ẹlòmíì lẹ́yìn ọlọ́run ما لا ينفعك ولا يضرك torí kò sáǹfààní kankan tẹ́lòmíì lẹ́yìn ọlọ́run tó ń pè yẹn tó fẹ́ ṣe fún ọ wala yadurruk kò sì lè kó ìnira bá ọ kí babaláwo kan sọ fún ọ pé òní kìje ọba ní àsìkò tí kálukú láyé pé ó gbọ́dọ̀ pè lẹ́yìn ọlọ́wọ́n bá wo ẹni tí ò lè jẹ́ ọ́ láǹfààní kankan tí ò sì lè jẹ́ ọ́ láburú tó o bá jọ́sìn fún àfáàní àbẹ̀sà oni ma la yanfauka in abasahu wa la yadurruka in lam ta'budu bó bá jọ́sìn fún kò lè jẹ́ láǹfààní bó bá jọ́sìn fún kò sí ìnira kankan tó fẹ́ kó bá ọ kí wá ló ń dààmú ara rẹ fún torí ẹgbẹ́ni sábà lò Ọ̀ṣun Òṣogbo tó wá bímọ lẹ́yìn ìgbà tí ń wọ́ ọmọ kì í sọ̀tún Òṣogbo ló fún lọ́mọ o ọlọ́wọ́ bá ló fún lọ́mọ lásìkò tó wù ú gbẹ́sẹ̀ ìtọ́nu jèrè rẹ̀ nípa kókó lè rò pé Ọ̀ṣun ló kó lọ́mọ akóníbà àmọ́ ọjọ́ sì fún kàmí lẹ́yìn ọlọ́wọ́ bá ti di ọjọ́ ayé rẹ̀ kóníbà wà náà ní ìparun. èrè yìí náà máa ń pè lórí ẹ̀dẹ́ oore tó jẹ́ wípé oore ló pé ní fẹ́rẹ́fẹ́ ló fèrè fẹ́ ṣùgbọ́n aburú sábàbí ìparun rẹ ìparun ayérayé ìdílé tó fi jẹ́ wípé gbogbo àwọn nǹkan táwọn èèyàn jọ́sìn fún lẹ́yìn ọlọ́wọ́n ọba kò sí àǹfààní kankan lọ́dọ̀ wọn bákan náà wọn ò lè kó sùtà bá ẹni kankan ni mùsùlùmí fi gbọ́dọ̀ fi ìgbàgbọ́ rẹ̀ sọ́dọ̀ ọlọ́wọ́n bẹ̀rẹ̀ subhanahu wa ta'ala nìkan ṣoṣo kọlọ́ọ̀bà mọ́ wọn àdúró ọlọ́run ní fàáyín fàáìsà tó bá lọ sí bẹ́ẹ̀ fàáyín náà ka ìdá mìíràn gọ̀ọ̀dì míì ìwọ náà ti wà náà àwọn alábòsí nìyẹn tó bá lọ ń fìjọ sí fún nǹkan míì lẹ́yìn ọlọ́run bá Allah ó ti wà náà àwọn alábòsí nìyẹn tọ́lọ́wá ìsìn wa gẹ́gẹ́ bí Lukman ṣe sọ fọ́kọ rẹ̀ ó ní yá bunayya la tushrik billah inna ṣírkà la zulmun azim torí pé ẹbọ ṣíṣe àbòsí tó tóbi ni ọlọ́run bá sọ ló ní fàáyín fàáìsà tó bá fi lé ń pẹ̀lú ní ní ìpọ̀sìn lẹ́yìn ọlọ́run bá lọ inú alábòsí lọ wà torí ẹgbẹ́ náà mùsùlùmí tí wọ́n gbà pé kiri yóò kèfèrí ni wọ́n lára ẹ̀rí lélẹ́yìí alábòsí tọ́lọ́ wọn bá ń sọ ń bí kìí alábòsí tó jí wúyẹn gba o alábòsí tó sábòsí ẹ̀mí ara rẹ̀ ó lọ fìjọsìn ọlọ́run fún ẹlòmíì lẹ́yìn ọlọ́run ọba ọlọ́ni fàáyín fàáza tó o bá lọ sí bẹ́ẹ̀ fàáyín naka ìdá nínú bọ̀ọ̀lùmí wọn náà ti wà náà alábòsí nìyẹn àfáàní ẹ̀yìn láta fún alùgáàlì kàlùwà náà ẹ̀yìn èèyàn ẹ má sí bẹ́ẹ̀ o ẹ má fìjọsìn fún kàmí lẹ́yìn ọlọ́run.

kọ́lọ́wọ́ bá kí ó má jẹ́ kí ayíṣẹ́ kó lójú ọ̀nà rẹ̀ olódà wa tẹ̀síwájú ó ní pé wàá yíyan fásitàláhù bìdúrì nínú nǹkan àgbàgbọ́ tí wọ́n mùsùlùmí gbọ́dọ̀ dì mọ́ tó gbọ́dọ̀ dìrọ̀ mọ́ tó gbọ́dọ̀ dúró dúró lórí ẹ̀mí rẹ̀ ọlọ́ni wàá yíyan fásitàláhù bìdúrì bọ́lọ̀ bá fara ní ọ́ tí ìnira bá ọ látọ̀dọ̀ ọlọ́mọ ọba jókòlẹ̀ wàyí yàm sáska bá òbìdó rẹ̀ bọ́lọ̀ bá fi ọwọ́ àmì òkọ́ torí tọ́kàn rẹ̀ ò fẹ́ fàlàkáṣí fàlàhún ìlàwò kò sẹ́nìkan kan tó lè mú àdéhùn yẹ kó fún àkóónà ọlọ́run ọba náà ní nìkan ṣoṣo tó lè mú kó torí ẹ̀lá láàmú ń já mínkà ilá ìrè kò sọ́là kúrò lọ́dọ̀ ọlọ́run náà nìyẹn yóò sàásì torí ẹ̀ bẹ̀rù kankan ọwá ní pé àwọn sábà lọ tá láyé nínú ẹ̀dá tó ẹnìkan ní wọ́n jó kọkan ó ní musa dọ̀lọ́hún gbogbo mùsùlùmí ayé ló gbọ́dọ̀ máa jó kọ yẹn ẹ̀ńtà máa sádi nígbà tá a bá wà lórí ìṣòro náà ní olúwa Allah subhanahu wa ta'ala torí ọlọ́run bá ní kí yẹn ń sásìkà fúláhùn lè lórí ìfàdà kí a ṣe fàdà wú ilẹ̀ o bọ́lọ́run bá fi ọwọ́ aburú kàn ọ́ kò sẹ́ni tó lè ká aburú yẹ kó òfin àbò nìkan وإن يردك بخير فلا راد لفضله bọ́lá bá tún wá fẹ́ dáadáa fún ọ kò sẹ́nì kankan tó lè ti ọlọ́run láwọn tó lè ti ọlọ́run dànù fún ọ. ilé gbogbo ayé ń kóra jọ láti yí ìdẹ̀ra kan tọ́lọ́run bá fẹ́ ṣe fún mi padà fún ọ lè rí padà àtúntò ìrọ̀lọ́run. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a sọ fún afọ́wọ́sẹ̀ ẹ̀ ní àbá ti wọ́n jẹ́ lọ́sàá ní abáàdì ń jẹ́ yìí bí ọmọ ọdún mẹ́tàlá ló wà o ànábì wa ń bá sọ̀rọ̀ ogun ẹtí ogun kẹ́tẹ́kẹ́tẹ́ lẹ́yìn ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àlọ́ oníyá abúlá ní muallimu kàtàkùnà ó ní wọ́n mọ̀ yìí bí n láwọn ẹ̀kọ́ ọ̀hún nínú ẹ̀kọ́ ọ̀hún kánàbì wa kọ́ onípe ìlànà ìṣàmù àti ìdílé sí gbogbo èèyàn àtàlùjẹ̀dùnú tí a bá kóra jọ wọ́n is àlà ayá ń fa àwọ́kà bí ṣe yí lámíyá ń fa àwọ́kà ilá bí ṣe yí kọ́ríkà sábà ọmọ ìlẹ̀ sábà láwọn fẹ́ tí tó kóra ọ̀tá parapọ̀ wọn láwọn fẹ́ fagbúrú kẹ́kọ̀ọ́ wọn ò lè yẹra owó ẹ̀kọ́ àfihàn ọ̀rọ̀ ẹ̀kọ́ wọn. rúbìn adìlẹ akọlá wọjẹ pàtẹ sọ̀rọ̀ Ọlọ́run ti gbé gègé tá a fẹ́ kọ kádàrá sókè tákàndá tí wọn ń kọ kádàrá sí ìgbẹ kò lè yí padà. torí ọ̀dọ́ ọlọ́wọ́ bá ní gbogbo orí wà kò sì sẹ́ni kankan tó lè dóòlà ẹni kúrò níbi aburú kan tó bá ṣẹlẹ̀ níbi lẹ́yìn ọlọ́run Allahu subhanahu wa ta'ala torí ẹ kò sí lọ́dọ̀ àbá àdúgbò kankan àbọ́dọ́pẹ̀lẹ̀ kan àbẹ́ni ní wo tẹ̀síbá kan àbọ́dọ̀ pásítọ̀ kan àbọ́dọ̀ díákùnì kan àbọ́dọ̀ babaláwo kan babanífẹ̀ẹ́ ni gbogbo wọn pátápátá agbọ́mọdà olóògùn kò sí àbùlà níbi nípa wípé ọlọ́wọ́ àwọn ọ̀sán àwọn aláìníkà ní máa kó àdánwò kó mú yàn ọ̀dọ́ rẹ̀ nìkan láti ní máa mú oore oore táwọn òwà ṣe fún ni kò sí ẹgbẹ̀rún ẹ̀dá tó ti ṣe fún ni àbúdọ́rọ̀ wa bá sì ní kò ní jẹ́ sí èèyàn kí gbogbo ayé kóra jọ gẹ́gbẹ́ sọ fún àkọwà sí àbá ó ní wà ní sábà rú àlẹ́ àyàdù rúkà fi ṣe yín bí gbogbo ayé èèyàn àti àlùjẹ̀dùnú àtẹ́lẹ̀ àkọ́kọ́ àtẹ́lẹ̀ ìgbẹ̀yìn wọ́n bá kóra jọ pé àwọn fẹ́ fi ìdíra papọ̀ lábẹ́ẹ̀dù rúkà ilá fi ṣe yín kọ́kàtàbọ̀ lọ́wọ́ ayé wọn ò lè rí nǹkan sí ọ àfi sọ́nà nǹkan kan ọkùnrin tó fi ṣí ikú fún ọ ìlàhù àfọ̀nìkan torí ẹgbẹ́ àdáwò kọ ẹgbẹ́ ní wàá dáwò kú ní ọ̀nà náà wà wá àwọn ìṣòro nípa àwọn ọmọ pè é nípa àwọn ọmọ ṣiṣẹ́ ìlọ́wọ́ rẹ̀ torí àdáwò bá ọ̀rọ̀ ọmọ bíi wà lọ gbẹ́ bọ àgbà ọ̀rọ̀ ọmọ bíi wà ní ọwọ́ gbọ́ omi kan chọ́ọ̀tì kò sí kò sí olùdúpọ̀ náà mẹ́ẹ̀ẹ́ torí pé àwọn ọkùnrin ẹlòmíì lẹ́yìn ọlọ́run wa nínú àdúrà wọn mú ẹlòmíì ní pọ́ọ̀sì lẹ́yìn ọlọ́run kò sí àtọ̀ láàrin ẹ̀ńtí ń pe jésù ní àdúrà rẹ̀ àdẹ́tí ń pe tòǹkù àdẹ́tí ń kọyà kódà àtẹ́tí pàdánù muhammad bẹ́ẹ̀ bá nìkan nínú àdúrà rẹ̀ wọ́n pe àdánù òun àtàwọn tí wọ́n ń forí balẹ̀ fún òkúta òǹkà Ṣàngó adikiri yóò nǹkan ni wọ́n ìdúgbòlò wọn kò lọ dáná wípé kẹ́ni kò ń jọ́sìn fún kàmí lẹ́yìn rẹ̀ ọlọ́ni wàá yorí ní kájọ fẹ́ẹ́rì falárọ̀ dàbí fọ́ọ̀mì bọ́lá ń bá wá fẹ́ ti dáadáa fún ọ ìdúgbò ẹni máa tẹ̀lé tẹ́lómi nìyẹn ó ti ló lọ ṣùgbọ́n bó lówó yẹn ò sí ní parun ìbàdàn náà ṣùgbọ́n ó ti lálàáfíà ṣùgbọ́n òun ò fẹ́ sáìsàn àfẹ́ máa lo àdídèwé wọ́n ti wá ìtàn nínú àwọn òòlù yíba ní wọ́n sùn yíba ní wọ́n sùn sá. torí ẹ wọn náà wá fẹ́ dáadáa fún ọkọ̀ sẹ́ni kankan tó lè dá ọlá ọlọ́wọ́n wá padà bí ju ilẹ̀ fọ́nmà yòsíìmù bí yìí máa yà sá ẹ̀dọ́ wa wọ ọlọ́wọ́n wa ní máa ń orí rẹ̀ fún mí náà ibà á di yìí nínú àwọn ẹrú rẹ̀ wàhúwà lọ́wọ́ fún rọ̀hìm ọlọ́mọba yìí wà láfúrúyè ní ọ̀rọ̀ oníkẹ́ni ọlọ́mọba tẹ̀síwájú ní kúlíyà ayọ̀hánà ọlọ́niwà ànábì bá ń sọ fáwọn èèyàn sọ fún gbogbo èèyàn àti mùsùlùmí àti kèfèrí àti pupa àti funfun àti dúdú àtọ̀yìnrín ọlọ́ni yá ayọ́ àná ẹ̀yìn èèyàn ò kọ́díjá àkúmọ̀lù àkúmọ̀ ìrọ̀díkùn òdúdó ti wá dé báyìí lọ́sọ̀dọ̀ ọlọ́run bẹ̀lẹ́ dàáyé ò ní ìdíje Qur'an iṣẹ́ ànábi sallallahu alaihi wa sallam ọlọ́run ló ti dé wá báyìí fọmọ̀nì sádà fa innama yahtadi li nafsihi ẹni bá mọ̀nà ó ọgbà islam tọ̀wọ́ fúlágídí tó lọ́gbà islam kúrìára ẹni ọlọ́nifàmà ní sádà ẹmbá rí mọ̀nà fàínà máa yà àtàdí ní láti ó mọ̀nà kúrìára rẹ̀ ni wà máa gbọ́nlá fàínà máa yà dínú àléhà ẹnikẹ́ni tó bá wá sọnù tó mú ojú pọ̀ náà nù orí ẹ̀mí ara náà ló ana bí tí mi ò lè ṣe alábòjútó yín bí ti wùlẹ̀ máa ana bí wọ́n kí ebi kọ́ ni wọ́n máa ọwọ́ lórí bá mọ̀nà tó o bá sì ní àìmọ̀nà lọ́ọ́ máa fi sáyé orí ààrẹ náà ló sí fún. ọlọ́ni wọ́n sábẹ̀ máa yóò há ilé ìkẹ́ ó ní wà lóbi ta mí sí ọ iṣẹ́ yọ ká ránṣẹ́ sí ọjọ́ máa tẹ̀lé o wasbir hatta yahkuma Allah wá ṣe sùúrù lọ́nà bó ti sàtẹ̀ ìdájọ́ kálukú mẹ́gbàrá ta fáwọn tí wọ́n kọ̀ tí wọ́n kó lágbídí fún ọgbà ìsìláàmù ṣe sùúrù lórí ẹ̀sìn rẹ hátàyà kúmọ̀gbọ̀n ọlọ́wọ́ fi dájọ́ kálukú wọ́n wọ́n fẹ́ ìrù hàkìmí ọlọ́wọ́ báyìí ọlọ́ba rẹ̀ sì ní ìdájọ́ ni pé ọ̀rọ̀ náà tó ní kí wàyí yàn sàkà lọ òun lè dúró ní ẹ̀yìn wàyí yóò sì kà ọlọ́run bá fa orúkọ lọ́wọ́ kàfàkùrẹ́ ìwà lọ́rọ̀ gẹ́gẹ́ bí ó sì àtàìsàn fàlàkáṣì fàlàwò ẹ̀ fàlàrọ̀ fi àdà kò sẹ́ni tó lè kákú kò sẹ́ni tó lè kákú ìlà húwà àwọn nìkan wà ń yúrí ká bí xẹ́rì fàlàrọ̀ dàlí fọ́tìlì tó bá ti bẹ̀rẹ̀ àdáa fún ọ kò sẹ́ni tó lè ti padà fàlàdà fi hàn sí fọ́tìlì orí ọlọ́run kò sẹ́ni tó lè di lọ́nà àbísẹ́ni ká máa fọwọ́ bò gbogbo òṣùpá sẹ́ni ká máa fọwọ́ bò gbòòrùn pé wọn ọ̀fẹ́ fóònù rán ìdílé lágbájá ẹjẹ́ fọwọ́ bò kò dé sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọlá ọlọ́run subhanahu wa ta'ala kò sẹ́ni tó di ti padà tó bá ṣe tán láti ṣe fẹ́dà ọlọ́run gbogbo orin ilé ìtòsí fún wa mọ́kàkó fún wa ọ̀ òwe lè fi ń payà ń pa wa láyà nínú àbúrú ọlọ́mọ àkàkù wọlé dáadáa àìlèbá. ọlọ́ni kúdíyà ayọ̀ ẹ̀nà ẹ̀yẹ àlàmáka wà bẹ́ẹ̀rọ̀ ha ọlọ́ni wọ́n gbogbo ẹ̀yìn yẹn ọdíjà akúmọ̀lá akúmọ̀lá rọ̀bìkún ọdíjọ́ wá dé báyìí látọ̀dọ̀ ọdún ẹlẹ́dàá yìí àfáàní fàámi ló ń bì ní ẹ̀yà olórí gbọ́ ti ṣe àkùrán in àrọ́tú olùkọ́yìrọ́ ní àfúntíkù ní ẹ̀bá fi dáadáa sí yàrá yìí ọlọ́ni fámánì ìsádà fàínàmá yàtàrí ìdínà sí ẹ̀ ń bá mọ̀nà mọ̀nà fúri àrẹ yànnà sàwábà ìsìdá ìjìlá torí ẹ̀sán àmàna rẹ̀ náà ló ní wàmàn dánlá fàínàmá yàtúndù àléyà ẹ̀ ń bá wá sọnù ó sọnù fúri àrẹ ìbákan náà ni lìyànà wà bá alábàlá nìyí àléhà torí pé àpò ìjà burú tí ó ṣẹlẹ̀ sí lẹ́yìn ìgbà tó bá ta ìmọ̀ àìmọ̀nà ọ̀dọ̀ rẹ̀ náà ni. wà máa àná àlékún bí wà fi ọlọ́ni wà ọlọ́run bò kó àlámọ̀rí ilé lọ́wọ́ tó bá máa dààmú lẹ́yìn kí jíṣẹ́ fún ẹni tó bá wù ẹ̀kẹ́ gbà tó bá wù ẹ̀kẹ́ gbà ẹ bá gbà gbà kò yára ẹ̀ ẹ tó bá tó bá fà ìgbà orí ààrẹ náà ni. torí ẹ ọlọ́run bò kò sẹ́ni mi lọ́rùn fa àjìbúrò fún alẹ́ ìhùdà kí wọ́n á fi tipátipá fi ń mọ̀nà ara wọn. ọlọ́run ni wàá máa àlẹ́ ìka ilẹ̀ ìbàdàn iṣẹ́ tá a gbé fún wa nábì òdìkó ṣiṣẹ́ àlàyé tó yé yékéyéké gẹ́gẹ́ bọ́lá bá ti ń sàlàyé sẹ́ni kọ̀ọ̀kan wa lónìí torí ẹ̀ tó bá pọ̀ tó bá gbà tó gba Islam tó gba sunna tó gba òdodo ọlọ́run ọba fúri ara ẹni àwa ò lè wá kókò sún ọlọ́run pé ọgbọ́dọ̀ gba Islam àà lè wá kókò sún ọlọ́run pé ọgbọ́dọ̀ gbọ́dọ̀ sọlọ́run ọba lẹ́nu kọlọ́mà kí wà mọ̀nà délẹ̀ wàtàbí ma yóò ha ilé ìka wọ́sílì hátà ya fún ọ̀lọ́ ọlọ́ni wà nábì ya máa tẹ̀lé ń ta mísíọ́ látọ̀dọ̀ lórí rẹ̀ wọ́síl kó o ṣe sùúrù afáàní àdàdáwátì wàdáhùn ṣe sùúrù nípa pèpè rẹ̀ ìfẹ́ ìfẹ́ ọlọ́run tó ń jẹ́ yẹn máa jẹ lọ ṣe sùúrù pẹ̀lú ẹ̀. hata wà aláhùn àwọn àdírá tí ń kàn wá lójú pé lójú pọ̀nà kó ní jíṣẹ́ ọlọ́run báyìí náà ṣe sùúrù rí ẹ̀ hata yàkúmà wà ọlọ́run ó sí ìhìn bí tí ó fi fi àfẹ́ rẹ̀ ìdájọ́ láàrin wọn wọ́n wà báyìí wọ́n lè ha kìíní ọlọ́ọ̀bá yìí ọba tó dáa jù nínú àwọn olùdájọ́ ni. àfáàní wọn kò sọ́ba ọ̀rọ̀ sallallahu alayhi wa sallam bọ́lá wọn bá ti pa anábì láti ẹ̀yìn alábìjẹ sùúrù sallallahu alayhi wa sallam hatta hakama ala al-mushrikina bil qital títí tọ́lá bá fi mú ìdájọ́ wá pítọ̀ àwọn mùṣírìkí ẹ̀ máa gbé ogun sí wọn ní wàhálà àti kìtàbí bìlìbìdìyà ọlọ́mọ ti ìdájọ́ pé àwọn bàkàtàbí christian and jew àwọn máa ṣe wọ́n máa ṣe jizíà òní bíi táàkì táwọn kiri yóò tí wọ́n máa sọ fún ìsìláàmù pé àwọn enjoy privileges àtàmẹ́lẹ́tì nínú ìjọba ìsìláàmù eléyìí náà ni aya eléyìí tó kàn nínú ọ̀hún. سورة ملك وعي سورة يونس بنا جاءت تقولون إن شاء الله تعالى قال الله خش ولا فعلي فجاء الله لعلي سيانك وصلى الله وبارك على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا kọ sí kò rú délẹ̀ tí kò lè rí kí ló fi ń tọ́ ọmọ yìí kò fi ọlẹ̀ inú ọ̀lọ́ fi ló ń dàrá náà ní ìṣẹ́ ọ̀tẹ̀lẹ̀ àbúrò fà muhammad